èrò tí ń roko èrò tí ń rodò èrò tí ń roko èrò tí ń rodò ẹgbẹ́ náà ẹ wá wẹ̀yẹ látàntẹ́lẹ̀ igi o. akínláké lóko akínlọ́rọ̀gùn ilé là pé ẹ káàbọ̀ sórí ètò tó wà swagalicious jùjùjù ètò bó ṣe ń lọ entertainment ìwọ̀kuwọ̀. ìwọ̀kuwọ̀ aṣọ mọ́ńbé. yà ṣe báyìí. aṣọ ikú. aṣọ ìwọ̀kuwọ̀ ìwọ̀kiwọ̀ níwọ̀kuwọ̀ níwọ̀kiwọ̀ ta ló sọ tọ́ba ọ̀pálẹ́yẹ mm. tẹlẹpẹdẹ ni mm. sọ̀rọ̀sọ̀rọ̀ ni mm. òǹkọ̀tàn ni eléwì ni kọ́lọ́n bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere o wọ́n ti sọ ìhò òde ohun tí ò kì í ṣe nǹkan dójútì tẹ bá rẹ́ lòmíì báyìí àwọ̀ nẹ́ẹ̀tì lásán àwọ̀ tòkè àti ìsàlẹ̀ yẹn nìkan sí i a wá bẹ̀rẹ̀ sí ní jó wọ́n tẹ̀ tí wá káṣà yẹn sí í jó ni a wá yọ̀dí àfi bíi ti ẹnìkan tá a mọ̀ tí múra bíi obìnrin ká bá sọ mi yóò lóhùn túẹ̀kì tá a lè dárúkọ ẹ̀ yóò wọn wọn wà máa lè rèdí báyìí torí ọ̀nà torí ọ̀nà ẹ̀yin ọmọ òwòye ẹ má sọ àwọn ọmọ òwòye lẹ́nu ẹ má sọ àwọn òbí yín lẹ́nu ẹ má bà wọ́n lórúkọ jẹ́ èwo tó wà ní àwọn celebrities wa ìwú ni tàwọn celebrities wa tó bá jẹ́ celebrities ṣó ní kò wọ̀wọ̀ kú wọ̀ tó bá jẹ́ olórin ṣá lódìgbà tó bá ṣe gbogbo ara lẹ̀ tán kó tó mọ̀ pé ó jó fọlórin ṣó dìgbà tó bá ṣe gbogbo làákàyè ìgbésí ayé gèdè náà tọkọ ẹ fẹ́ kówó lé lórí tó kó lẹ̀ kó tó mọ̀ pé hmm, celebrity nìyẹn. tí báwọn kan lójó sí ijó ijó yóyò ń gbà yẹn orin ah, àwọn akọ̀lẹ́ntì oh. àti ìyàbọ̀. kọ́lọ́mbà fọ̀rùn kẹ́ ìyàbọ̀ yóyò ah, gbogbo tòkè tilẹ̀ báyìí ó délẹ̀ ni ni àwọn bàbá náà ṣe làkúkúlà làkúlàlà nínú làkúkúlà ló tún jó ń bẹ̀ gbogbo aṣọ tán wọ̀ gba aṣọ gidi ni nígbà tó Jósífínà Peters àti tẹ́sì àti tẹ́sí máa wọ gbogbo aṣọ tó bo ara mà ni wọ́n jó fújì garbage wọ́n máa wọ aṣọ tó bo gbogbo ara mà ni kí ló wá dé kí ló jẹ́ pé ẹ̀yin ọmọ òwò yìí bá pé àlejò mi wọlé ẹ bá mi kí àwọn ará lé. torí mi lẹ́kṣọ́rà yìí jayà rèé jìnnìjìnnì ti dé akọrin bí ẹni ń pẹ̀rẹ̀ kọ ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ kórin bí ìdílé ń kọ. àwọn tó ń gbapò kínní nílé iṣẹ́ tán wà o. all right abẹ́ni tó lọ́gbọ́n tó tún lẹ́nu láwùjọ. Oh. ẹ bá lọ ṣèbéèrè àwòrán ìwà màná ń gbọ́. orin tèmi ń parí jà nínú ilé ní ọ̀rọ̀ ni. torí pé tuntun la wá ń ṣe every day by day láyé mi lónìí wà yàtọ̀ sí tiwọn. tùgbà tàṣà tó máa ń kọ̀ máa ló lè ṣe o orin tún jí mi lóyìí dàlà àti pàrọnù rẹ. ọ̀rẹ́ mi jí máa sún máa jẹ́ kan máa kọ́ ó tiẹ̀ ti tó tiẹ̀ ti tó ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. orúkọ mi ni Saheed Adisa Ọlátúnjí tí gbogbo ayé ń pè ní Milo. Saheed Adisa Ọlátúnjí tí wọ́n ayé ń pè ní Milo kí ni ìdìtẹ̀ mi jẹ́ Milo. n tí yóò fa Milo ni pé hmm. alfa mi lẹ́ni tí mo gbà mú gẹ́gẹ́ bíi pé alfa mi lélẹ́yìí hmm. eh. a kàn ń jíròrò ọjọ́ kan wí orúkọ wo ni mo lè máa jẹ́ tó máa wà sáǹdì tí àwọn ará ìlú ẹ máa jẹ́ mí lò ah. so láti ìgbà tí wọ́n ti wá sọ orúkọ náà ọlọ́run fún àlùbáríkà sí. làwọn èèyàn bá ń gbà lọ́ bá mú lọ́ bá fi búrẹ́dì tì. ọ̀ tí ẹ wọ́n rí <laughs> wọn kàn mú lọ́n tí wọ́n. ó dáa ẹ jẹ́ ká ṣe báyìí. tí ọlọ́run kò sí ní tọ́lọ́run ṣe tì tí hmm. gbogbo nǹkan ọlọ́run máa ń ṣe dáadáa nínú àsìkò yẹn sígbà táwa yìí náà rẹ́kọ̀dù márùn-ún lọ́lọ́run ti ní. rẹ́kọ̀dù márùn-ún jẹ́ lè dárúkọ àwọn rẹ́kọ̀dù yẹn fún wa lọ ní season tẹ̀lé. kódà ó wà lórí mi àkọ́kọ́ rẹ́kọ̀dù mi ní appearance. ok. ẹlẹ́nkejì a ṣe continuity. ok. ẹlẹ́nkẹta a ṣe expectation. ok. ẹlẹ́nkẹrin mo ṣe my day mo ṣe fún ọjọ́ bí mi. ok ẹlẹ́karùn-ún so tó wà ń ta tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní improvement. kí ló dé tó jẹ́ pé orúkọ òyìnbó ni gbogbo rẹ́kọ̀dù yín ní. ah pé ká eh, pé ìwé tẹ́ ẹ kà ní ẹ mọ̀ pé mi ò bá kàwé jù gbà mí yóò mọ̀ dàyàn lórí rú ni pé ah kọ́ lè mọ̀ pé mo kà á kí <laughs> nìdí. o ń ṣe ìwé kíkà àsìmọ́ mm. akàn wò pé bàbá wa ṣèfíò àlàó adékúnlé mm. bàbá oko kọlọ́ba mm. lọ́ra ẹ̀mí wọn eh. awo oríṣiríṣi nǹkan nípa àwọn tí wọ́n sọ but that would be improvement kò séèyàn tí ò mọ̀ tí mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni so appearance kò sẹ́ni tí mo pe ìrìnnìsí náà ni ìsọnilọ́jọ́ tó ti ṣe bí òwe wájú bá o so bí ọlọ́run ló ní ká máa sọ bẹ́ẹ̀. Mm. ọlọ́run ló ní ká wọ pé ah improvement dábàá tó pé eh, ìtẹ̀síwájú ẹlòmíì lè wọ pé kíni wo sọ ní nǹkan tó máa wà òkè ìjà ní improvement. yẹn ni pé ẹ̀yin ẹ̀yin wò pé bẹ́ẹ̀ bá gbé bẹ́ẹ̀ bó ṣe máa tún yí àwọn èèyàn sí dáadáa tá a ṣe sáré tẹ́wọ́ gbà ẹ jẹ́ ká ṣe báyìí Saheed Milo ọmọ olúwo gan ni. ọmọ Ogun State mi ni mí ní ìpòkíyà local government. ìpòkíyà ìpòkí ṣé ìpòkíyà ni àbí ìpòkíyà. ìpòkíyà. orin ni kẹfí kí wọn. lẹ́kítọ́rà tí fífi ìṣàkọ ẹ̀yin tí wàá bó ṣe ń lọ mí ló fújì lẹ́ ń gbọ́ o lẹ́kṣọ́ra ti gbọ́ fújì lójoojúmọ́ lámàbẹ fújì mi ló tún jí o a ò ní ṣaláyé màmàbẹ àdìsá ọmọ látúnjí. àmín bẹ́ẹ̀ lè ṣe máa rí ọmọ ẹ ti sọ ọmọ ìlú tẹ jẹ́ fún wa lẹ́ẹ̀kan mo béèrè lẹ́ẹ̀kan kó tó di pẹ̀lẹ́ ní ìyàwó ò tí ì pẹ́ ẹyọ kan ni ṣùgbọ́n Milo báwo lẹ ṣe ń ṣe tẹ bá lọ kọrin bẹ́ẹ̀ ṣe wà tẹ dúró déédéé tẹ lórun gbọ̀n tẹ wà pa tẹ pupa yòó délẹ̀ tẹ ga tẹ síngbọ̀n lẹ́yìn Hmm. Ah, kí ló dé ẹ̀ ń fakọ́ sí ni. mo ń gbọ́ tẹ̀sán ni. ẹ̀ ń gbọ́ abẹ́ ìfakọ́ eh, sí. mo ń gbọ́ gbogbo ẹ̀ náà atakọ àti gbọ́. ẹ atakọ àti gbọ́ eh, gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ ó wà lára yín. <laughs> ẹ jẹ́ ká wá ṣe báyìí báwo gan lẹ ṣe máa ń kọ̀ǹtró ara yín táwọn obìnrin bá ní ah Milo mo fẹ́ fẹ́ ṣáà hmm. ọgbọ́n wo torí ẹ lè sọ kókó ṣé kò ẹ tiẹ̀ sọ fún mi ó máa ṣẹlẹ̀ rè wo ló ṣẹlẹ̀ sí yín rí ọgbọ́n wo lẹ dá sí. Eh, ẹ ṣe hmm. um, oríṣiríṣi là ń rí Mm. gbogbo èèyàn tó bá ti gbé iṣẹ́ orin dání bóyá mc ni àbí ó kọ fújì ó dé kò sẹ́dá tọ́lọ́hún dá dáadáa ṣùgbọ́n ìka yìí ò dọ́gba bẹ́ẹ̀ni sì máa ń dá wa dáadáa jù wá lọ bẹ́ẹ̀ni tó bá mọ̀ pé im tóun ṣe yìí ọ̀nà ni òun dẹ̀ fẹ́ jẹun bẹ̀ mm. ó máa mọ bó ṣe máa adjust ara ẹ̀ lọ́dọ̀ obìnrin ẹni tí mm. obìnrin olóbìnrin tí ò ṣe é wò bọ́ obìnrin ń pè. kí ni irú ìtumọ̀ yẹn ṣé ṣùwà ni wá ni. ẹ má bí ní iléṣu nìyí ah. ẹ̀yin náà ẹ ṣe kò ṣe má ní ní ẹ sọ́ọ̀rì mà sọ́ọ̀rì mà sọ́ọ̀rì so èèyàn tó bá ní làákàyè tó mọ bí tí ó ṣe ń lọ ó láti máa mọ bí máa kúndùn obìnrin jù kúndùn obìnrin jù so èmi náà ò lè sọ pé mo perfect o. tọ́ bá bá yín kílẹ̀ ọgbọ́n wò lè máa ń dà. Eh. ṣe pé àwọn obìnrin obìnrin mi le gan eh, obìnrin mi mo tún lóbìnrin kan tó máa ní àfọkùnrin tóun bá fẹ́ fẹ́ lóko ọgbọ́n wo lè máa ń dá sí. ẹ̀ẹ́n eh, tí ó ṣẹlẹ̀ ni pé nípa ìmáwùwà nígbà míì afáàní àṣàbà bùkàlì mọ̀jìnnú ó ní èwe nígbà míì ó máa ń pààyàn bíi ó máa ń ṣèyàn bíi wèrè ewé. ó máa ń ṣèyàn gẹ́gẹ́ bí eh. wèrè hmm. tọ́bárẹ́ ọmọ kékeré tó ń bá ń sìn ó lè mú láìlọ́n kó fi sẹ́nu tí ìdè náà bá ń lọ tó bá rí ó máa fi sẹ́nu. ṣé rí eh, àdáàbò fìlìbáyé ti sọ́hara ní fìlìsọ́fàrí afa hmm. ní ẹ̀kọ́ tá a bá kọ́ ọmọ èèyàn lé láti hmm. kékeré tó bá dé ta a máa ṣiṣẹ́ lára so àwọn ẹ̀kọ́ táwọn akọ́ látara bàbá àtìyá tó bí Hmm. mo rántí bí mo ṣe filé sí. ẹ rántí bí mo ṣe hmm, filé sí ẹ ṣe ẹ jẹ́ kí wọ́n béèrè béèrè kan mo rí pé ẹ máa ń lo èdè lárúbáwá púpọ̀ púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ yín ṣàfààní yín. ẹ àfààní. àfààní torí mo tún rí pé dárúngbọ̀n sí ṣé torí ẹ̀ lẹ́ ṣe dárúngbọ̀n ẹ ṣe rí ẹ̀yin àgbàlagbà lẹ máa sọ pé ọmọ ò ní bá pèlè bàbá ẹ lẹ. ó ṣe aṣọdá. torí pé oníláwa ni bàbá mi ọmọ ẹlẹ́yà máa hmm ókè ọmọ ẹlẹ́hà. alukura ni ṣaláwa tẹ̀lé nínú ilé wa ọ̀rọ̀ ni. yeye o hmm. Hmm. ẹ orùngbọ̀n ti fi sílẹ̀ ẹ tún jí mi lò yìí eh. lógo àná bíi màmá ni. Eh. torí pé gbogbo ìjọ ló kúkú ní lógo tiwọn torí amọ́yìmù ṣánilógo bàbá tíá ẹ máa mọ́yìmù láàrin hmm. báyìí eh. jẹ̀lì bàbá ṣánilógo màmá tíá pẹ́pẹ́ mi ló nírùngbọ̀n ọmọ ọmọdún mo fi jọ àti wípé kò kí n ṣẹ̀ṣẹ̀ kájogún bàbá ẹni. ṣé ẹ ti rí pé ni mo gbé wá lóòótọ́ ẹ jẹ́ ká wá ṣe ó solid ẹ tún fún wa ní mi ẹ fún mi ní mi mo fẹ́ jó ijó ń gbọ̀n. nínú improvement ń lọ ń ta lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ mo ti sọ̀rọ̀ kan tí bá ń kọrin mi ló fújì ìtúnjì mi máa ń gbìyànjú kóhun tí mo ṣe fújì mi lò kó máa jẹ́ evergreen hmm. ṣé mo gbìyànjú yẹn. ẹgbàá evergreen bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ibẹ̀ mo sọ pé irú ẹ̀ dáwo la lè pẹ̀ ẹ̀dá yẹn ná hmm. irú ẹ̀dá wo la lè pẹ̀ ẹ̀dá yẹn ná ẹ̀yin ọlọ́gbọ́n ẹ bá mi gbọ́rọ̀ mi ẹ̀yin olóye ẹ lísì ń sọ̀rọ̀ mi ẹ gbọ́ kẹ́ ẹ dáadáa mọ̀ ohun tàbí nínú obìnrin hmm. wà láyé láti kékeré tọ́lọ́hún ṣọ́dàgbà o tó wá ń takú délẹ̀ wí pọ́lọ́hún wò sí hmm. ó ń takú délẹ̀ wí pọ́lọ́hún wò sí èmi wá ń fún un lésì pé kí ló fa àṣàbàbí o tún jáde ta ló sọ sítórì fún ẹ ó lẹ́ni táórì ìta ń sọ kò wá ni Ah. ọlọ́run tá ò rí sójú wa tún ṣe ìjọsìn fún oníbo ló ń gbé gan ta fi ń sọ òpó wa gan hmm. èmi wá ń fún lésì pé ọlọ́run mi wà fa hmm. ọba ìrí ni kò sẹ́dá tó lè rí ẹ wo rírí yẹn tá ò rí ló jẹ́ ká máa ṣe mọ́ hmm. ká ti bí ìṣáná yìí fi kíyè ìṣògùn wo mo ní ṣó lọ́pọlọ ó wá sọ pé òun ní ọ̀rẹ́ mi níbo ló wà ó nínú orí màá ní ẹ́ ǹjẹ́ oríire ó sọ pé òun náà ò rí mo wá ní kó gbìyànjú òkú rọ́pọlọ ẹ̀wò náà tó bá fi rí sójú rọ́lọ́run lókè ni tòrọ ọlọ́run tó ní kò sí yẹn ló fi sì bẹ̀ fún ẹ ọlọ́run tó lòkun bàbá mi tó lọ sá o hmm. bí ṣe wá ṣe wá sí ìṣerúpọnù ògbọ bí hmm. ṣe ń sọ̀rọ̀ ìṣerúpọnù ògbọ kò hmm. ṣàǹtakúdélẹ rí pọlọhún ò sí o yeye ẹgbọrú ẹ dáwo gan lálẹ́ pẹ dáyẹn náà irú ẹ dáwo lálẹ́ pẹ dáyẹn náà ṣé bàbá mi ọlẹ yẹn jàre látẹnu aláàjì mílò tọ́lọ̀ máa ṣe láìpẹ́ Saheed Adisa láti tọ́lọ̀ ṣe máa ṣe yín lálàájì láìpẹ́ inshallah bí kúndúrà tó láì ẹ jẹ́ ká ṣe bá Alhaji Ọlátúnjí àwọn àwòtá ẹ ti ṣe wọ̀nyẹn ǹjẹ́ ẹ ti rí àwọn tí wọ́n gbà yín pé ó yá o hmm, promoter ǹjẹ́ ẹ ti ní. Ah, alhamdulilayi rabi alamin alhamdulilayi rabi alamin láti gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan hmm. lórí promoter wáìmọ̀ ẹni tó kọ́kọ́ gbé mi jáde hmm. kò mọ̀ ń pa orin Mm. ó kàn déédéé nífẹ̀ẹ́ mi mm. ọlọ́run kan ràn sí mi ni mm. so ìgbà tó yá o ìgbà tí ẹ mọ̀ pọ́jọ́ téèyàn bá bímọ kan ló ń rìn ọjọ́ yẹn kọ́ bẹ́ẹ̀ ni so wọ́n padà dúró so tó bá yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ń sìn ni so wọ́n máa continue lórí nǹkan yẹn so ìgbà tèmi dẹ̀ mọ̀ pé iṣẹ́ mi ni iṣẹ́ yìí mo ní láti máa tẹ̀síwájú lórí actually ntẹ́yìn ò bá tó èèyàn gbọ́dọ̀ máa lo fake life wo tí promoter bá wà tó tó sì máa gbé wa ga jù bí tá a wà yìí lọ àṣírí yẹn. láti tún láti fọ̀lú mọ́ láti fọ̀yín mọ́ láti táyé yín ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mú o ṣùgbọ́n ó fẹ́ kọ́pì àwọn ọ̀rẹ́ ẹ̀ hmm. àwọn ọ̀rẹ́ mi ní wọ̀kúwọ̀ ló wà in vogue jẹ́ kí èmi náà máa bá wọn wọ̀ wọ̀kúwọ̀ rárá má wulẹ̀ wọ̀ ọ́ ẹ wo àwọn ẹ wo àwọn madam ṣàjẹ. ẹ wo àwọn ìyá rebo. ẹ wo àwọn ìyá rebo. ẹ wo ìyá ereko. ẹ wo àwọn ìyá ereko. ẹ wo àwọn ìyá ń gbá laugh nígbà ayé wọn ẹ wo lọ láì díjẹ. ìyálé ọ̀kan ẹ wò yálé ọ̀kan ẹ wò àwọn ìyá àtọ́lì ẹ wò gbogbo wọn ah. wọn wọ̀wọ̀ kú wọ o wọn wọṣọ wọn lè ràn style ìdákú ẹ̀ sí àwọn style tẹ́pẹ́tẹ́ bá rí tẹ́ máa bẹ́rí pé kí ló dé ọmọ ẹ wo mama rainbow hmm. at seventy seven mama wo àwọn style kan mo ní yé mo máa rán style ah. mama yìí bó ṣe yẹ kó rí nìyẹn hmm. ṣé tí màmá bá wà kìsà ṣàmá ló fẹ́ràn kìsà a lè sọ bẹ́ẹ̀ a rí màmá bí àwòkọ́ṣe torí pé wọ́n wọ nǹkan tó dáa hmm a rí gbogbo wọn bí àwòkọ́ṣe torí pé wọ́n wọ nǹkan tó dáa ẹ wo Yétúndé Wùnmí wọ́n wọ nǹkan gidi ẹ wo Fàlíwèrè pé wọ́n wọ nǹkan gidi ẹ jọ torí ọlọ ẹ̀yin ọmọ wọn ẹ fi tí wọ́n ṣàríkọ́gbọ́n ẹ wọṣọ gidi torí yìí náà sì ń bọ̀ nípò tán wà tẹ bá dépò wọn wọn á máa ṣọ́ àwọn fíìmù tẹ ti ṣe sẹ́yìn tí ò dáa ẹjọ torí Ọlọ́run kí ni wọn wá fẹ́ sọ nípa yín wọn á ní wọkúwọ ní lágbájá ń wọ wọn á ní kò tí wọn lágbájá ṣe ò dáa àbí mc ni mo gbogbo wa pátápátá mm. gbogbo àwa tí ọ̀rọ̀ yìí bá wí ààyè nìkan pọ̀ sí o ká túbẹ̀ ṣe ni àbẹ́ nìkan wí o kò tí wa pé kẹ́ṣe kí ni ká túbẹ̀ ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tá a nà ń bẹ yìí. ẹni tó bá tàbà kó má fi ṣèbínú kó túbẹ̀ ṣe ni. bàbá yẹ ti kán nìkan. àmọ̀nà mm. tètè máa bọ̀ o. àmọ̀nà tètè bọ̀ ayé ń dàrú lọ àmọ̀nà tètè bọ̀ owó ọ̀fù. ẹ má kí kí ni ìwọ lò. kí hundred kí three hundred lè ní. àbàjọ no wonder. àbàjọ tó bára wọn. à ń ni lórí bó ṣe ń lọ